káàbọ̀ padà sórí ètò wa ètò yín ògo ìgbàlà kí ni nǹkan tá à ń fi bá wa sọ̀rọ̀ náà ni ọlọ́run olóore ọ̀fẹ́ ó ní èmi ni olúwa ó ní ìjọ nǹkan àwà tó ṣòro fún mi láti ṣe kò sí nǹkan tó ẹ rí jésù sọ pé obìnrin oníṣọ ìjọyà máa bọ̀ kò sọ o ìṣẹ́ tí aṣọ ẹni kan ó ní èmi wá jẹ́yàn tí màá fi ṣèké ó ní kí náà mi kò yóò lọ lálá ìṣẹ́ ìṣẹ́ tí aṣọ nìkan ló fọwọ́ kàn adẹ̀sọ́fà pé ẹ̀jẹ̀ yẹn dẹ̀ dá àṣẹ yẹn jáde dádì ẹ̀yin ló ní wàásù ẹ̀yin ló lọ́rùn pé ọlọ́run ò tí ì pè mí tó bá tẹ̀sí máa pè mí kò tí ì sọ fún mi ó yẹ já tẹ̀síwájú. màá fẹ́ kẹ́ ẹ jẹ́ ká padà sí ẹsẹ̀ ìkarùndínní ìkẹrìndínlọ́gbọ̀n yẹn. ìkẹrìndínlọ́gbọ̀n. twenty six. máa fẹ́ ká tún wo nǹkan kan níbẹ̀ wọ́n fẹ́ kó jẹ́ ẹ̀kọ́ fún wa. ẹni tí ojú rẹ̀ sì rí ohun púpọ̀ lọ́dọ̀ ọ̀pọ̀ àwọn oníṣègùn. ṣé kí n lọ sí ẹsẹ̀ kẹtàdínlọ́gbọ̀n. Hmm. kí n má ka lọ. tí ó sì ti ná ohun gbogbo tí ó ní tán. ó ti ná ohun gbogbo tó ní ọfà àgbàdo wo la ta ìwọ náà. lórúkọ jésù. ẹ wo ibẹ̀ yẹn ó ní ó ti ná ohun gbogbo tí ó ní ni pé bó bá nílé ó ti tà á nítorí ìsun ẹ̀jẹ̀ yẹn tó bá ní mọ́tò ó ti tà á nítorí ìsun ẹ̀jẹ̀ yẹn tó bá ní kẹ́kẹ́ tàbí ẹṣin ó ti tà á nítorí ìsun ẹ̀jẹ̀ yẹn ṣùgbọ́n nígbà tó pàdé jésù jésù ò owó hmm. ó ti ná ohun gbogbo tí ó ní lẹ́yìn ìgbà náà nǹkan yìí ò wá kúrò ogun yẹn ò ṣẹ́ tẹ́ bá parí ẹsẹ̀ yẹn ó ní kàkà kí ogun náà kó ṣẹ́ ó túbọ̀ ń lé sí i ó ń pọ̀ sí i oògùn yẹn ò ṣẹ́ nígbà tó kọ́kọ́ ná owó kéékèèké ló máa pè é ó wá ná gbogbo tó ní kò ní nǹkan mọ́ mọ́ dúró nígbà tó bá ní nǹkan mọ́ wọ́n Jésù lénìí mọ́ dúró nígbà tí ogun yẹn tó bá dì ọ́ bọlẹ̀ dìde gbé ìgbésẹ̀ lénìí wọ́n Jésù ní orí àìsàn yẹn kéèpé yóò tú ẹ sílẹ̀ ní orí ìnira yẹn kéèpé yóò tú ẹ sílẹ̀ obìnrin ó ti ná gbogbo tán wọ́n ti tàn wọ́n ti purọ́ fún kò sí nǹkan mọ́ nígbà tó sì kankan mọ́ wọ́n bá bẹ̀rẹ̀ sí sá fún hmm. àwọn tó fi ń ṣe ìjẹ wọ́n pàátì àwọn tó fi ń ṣe ìjẹ tó fi ṣe atm card àbí kílẹ̀ ń pè é wọ́n sáfù tó pé wọ́n rí nǹkan gbà lọ́wọ́ ẹ̀ mọ́ àwọn tí wọ́n rí nǹkan gbà lọ́wọ́ ẹ̀ gan ti wá sáfù wọ́n ti kọ̀ sílẹ̀ wọ́n ti di pòròfo hmm. ṣùgbọ́n ó ń jọ tó gbà tó bá olóore ọ̀fẹ́ pàdé hmm. ó gba ìyanu orí ọ̀fẹ́ lójijì láì san owó ah. láì sí àdéhùn láì ní ìdíyelé rárárárárá bẹ́ẹ̀ ń lè ní orí ọ̀fẹ́ ọlọ́run ó bẹ̀ wọ́n náà wò ó bẹ̀ ilé rẹ jésù wíyà ń tó rè tí yóò ṣe ní ayé ẹ mo tún padà sọ pé mo dùn onígbà tó bá nu gbogbo tí o ní tán má jẹ́ kí wọ́n tẹ̀ ẹ́ jẹ má jẹ́ kí wọ́n máa kúrò fún ẹ gbé ìgbésẹ̀ ìgbàgbọ́ sí ọ̀dọ̀ ọlọ́run alààyè pinnu pé bí mo ti wà ẹgbẹ́ pàápàá lénìí nínú nǹkan bẹ́ẹ̀ tí mo fẹ́ ọlọ́run yóò tú mi sílẹ̀ mo sì gbọ́ ọlọ́run gbọ́ yóò tú ẹ sílẹ̀ oníṣẹ́ ìyanu ni ṣùgbọ́n mo gbàgbé o jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ rẹ nítorí pé bí o sọ pé láìsí ẹ̀ṣẹ̀ ìjìyà kò sí àwọn ẹ̀ṣẹ̀ tó fa ìjìyà yìí tó bá lè jẹ́wọ́ rẹ̀ wà á rí àánú gbà tó dẹ̀ kọ sílẹ̀ tó padà sínú ẹ̀ mọ́ wà á rí àánú gbà ọlọ́run yẹn dùn púpọ̀ ó dára ó dára ó dára bàbá nínú olúwa ọ̀nà owó gan torí àwọn kan lè mọ̀ pé ẹ báwo làwọn ṣe lè kọ sílẹ̀ kí ni wọ́n gẹ́gẹ́ kan ṣé ó ní irú àwọn kan nínú ìpele ẹlẹ́ṣẹ̀ kan o àbí gbogbo ẹ̀ pátápátá tó bá ṣàtijẹ́ lẹ́ṣẹ̀ ló lè kọ̀ sí àti pé báwo gan la ṣe lè kọ̀ sílẹ̀ tá a fi lè bá Jésù pàdé tá a máa fi lè jàǹfààní orí ọ̀fẹ́ yìí. ọ̀nà àkọ́kọ́ ni pé bíbélì sọ pé bàbá wa ló sọ̀rọ̀ ní Dáfídì ó nínú ẹ̀ṣẹ̀ láti lóyún mi àti mi sínú àìṣe déédéé so nígbà tá a ti lóyún wa nínú ẹ̀ṣẹ̀ dájúdájú wo ẹ̀ tá a ti bínú obìnrin ẹlẹ́ṣẹ̀ ni hmm. ìdí àti pé Jésù gbọ́ ọ̀nà tó yàtọ̀ wá tó yẹ pé ọ̀nà àrà alóyè ẹ̀ láti ọwọ́ ẹ̀mí mímọ́ ìdí nìyẹn pé kó lè ṣe ogun ẹ̀ṣẹ̀ nínú ayé wa a tún wá ń dàgbà kò níbi ẹ̀ tí ń kọ́ pé yàbò náà ṣe ń parọ́ wọn kì í kò sílẹ̀ ìwé tí ń kọ́ ọmọ kò sílẹ̀ ìwé tí ń kọ́ pé bò náà ṣe ń ba nǹkan jẹ́ tó pé kí ni àwọn ẹ̀jẹ̀ yẹn ti wà níbẹ̀ àwọn ẹ̀jẹ̀ sì ń dàgbà ní ojoojúmọ́ ṣùgbọ́n bí ó ṣe ń dàgbà yìí bí èyí bá ti ń gbọ́ ìrere Kristi pé wá sí ọ̀dọ̀ Jésù òun lè fihàn láǹfààní láti kọ ẹ̀ṣẹ̀ sílẹ̀ a fi òye yí ẹ nípasẹ̀ ẹ̀mí mímọ́ pé eléyìí ló tọ́ eléyìí ni ò tọ́ òun lápè ní olùkọ́ni rere hmm. láìsí Kristi kò sí ọ̀nà láti lè pe tí mo ń ṣe ò dáa mo rántí ní ọ̀pọ̀lọpọ̀ ọdún sẹ́yìn ọmọ kan gbà ìwọ̀n ṣiṣẹ́ ọwọ́ ọmọọṣẹ́ mi tó yẹ pé mo tó ń fún lówó mo bá kólé wà nílé ìwòsàn mo lọ sí ilé ìwòsàn mo lọ wò ó mo béèrè dókítà wọn ní kò ní dókítà Larand mo sàsan owó díẹ̀ gbàgbé wàá fẹ́ san ìyókù owó yẹn wọ́n bèèrè lọ́wọ́ pé mo fẹ́ mọ àìsàn tó ṣe ọmọdé yìí ah, tó fi dèrò ilé ìwòsàn àìwọ́n ni màlíríà ni mo ní ibà kọ́ kí ló ń ṣe gbà tí máa rí ẹni tó ní ilé ìwòsàn yẹn ó ló ní àìsàn gbajúmọ̀. Ah! kí ló ń jẹ bẹ́ẹ̀. mo ní àìsàn gbajúmọ̀ ìwọ mo tẹ́ pé mò ń fún lówó oúnjẹ ń bò ló ti kó ẹ bá mi là á kí ló ń jẹ gbajúmọ̀ kí ló ń jẹ àìsàn. yẹn pé kéèyàn kọ àìsàn àrùn eh, àtọ̀sí àtọ̀sí ní pè ní àìsàn gbajúmọ̀ ah, nígbà tí mo wá padà sí ibi iṣẹ́ mi mo wá rí ẹnìkan tó gbéṣẹ́ wá fún mi mi ní dárúkọ ẹ̀sìn yẹn ń ṣe ó ní kí ló ṣẹlẹ̀ mo ní à ah, tí báwọn ènìyàn sanwó ọmọ sẹ́ ọmọ yẹn màá yẹ kó wà nílé ìwòsàn yẹn mo ní tó wù ó yẹn ní kí ló ṣe ah, mo ní kí bábà yẹn ló ṣe ó ní yẹn ní kí ló burú ń bẹ̀ ṣé gbogbo yẹn ló máa jẹ ẹ̀yin ni kí ló burú nù yẹn yẹn pé àwọn nǹkan wọn yẹn ẹni tí ò bá ní Kristi kò nílò pé tí ò tọ́ ni hmm. wọ́n á rò pé tó dára ni nǹkan tó da ló ń ṣe ni ó ń ṣe wọ́n á rò pé tó dára ni wọ́n ṣe ṣùgbọ́n tẹ́lẹ̀ bá ti wá sí ọ̀dọ̀ Kristi Jésù àfòyeyẹ nípasẹ̀ tẹ́ǹkan tó wà lọ síjọ́ Ọlọ́run tó pé wọ́n ti ń kẹ́kọ̀ọ́ ọ̀rọ̀ Ọlọ́run tó pé lẹ́nu oríṣiríṣi ìjọ ló wà lórí ìbátan ìjọ tí wọ́n ti ń kẹ́kọ̀ọ́ ọ̀rọ̀ Ọlọ́run wọ́n á fi hàn pé eléyìí ló dára eléyìí ló dára wọn náà dẹ̀ rínú ìwé wọn pé àwọn tó ṣe eléyìí tí ò dára ìjìyà tí wọ́n jẹ kí ìjẹ́ kí wọ́n bàjẹ́ tiẹ̀ náà wàá wá lè kọ́ sílẹ̀ ọ̀nà àkọ́kọ́ nìyẹn pé kéèyàn wá sí ọ̀dọ̀ Jésù kéèyàn lọ sí ìjọ tí ẹ ti ń kẹ́kọ̀ọ́ ọ̀rọ̀ Ọlọ́run kéèyàn máa gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run. ní ẹ̀kúnrẹ́rẹ́ ló ti tọ́ ẹ wọ́n fẹ́ béèrè ìbéèrè kan ìjọ pé ẹ tó ti ń gbọ́ Ọlọ́run àbí ìjọ tẹ̀mí mímọ́ wà yìí báwo ni èèyàn ṣe lè mọ̀ bóyá èèyàn wọnú ìjọ kan lákọ̀ọ́kọ́ fún ìgbà àkọ́kọ́ báwo lèèyàn ṣe fẹ́ mọ̀ tí nítọ́ pé nítòótọ́ o ẹ̀mí Ọlọ́run tí ò ní àmúlùmálà ló fìdí kalẹ̀ síbẹ̀. Ah, ó jẹ́ ohun ìjìnlẹ̀ hmm tó ibi sọ fún ẹ pé ó ní ẹ̀mí tó wà nù wa gangan ló ń bá wa jẹ́rìí pé ọmọ ọlọ́run ni àwa ṣe hmm. nígbà tó obìnrin yẹn pinnu pé tó má lè fọkàn etí aṣọ jésù ìsun ẹ̀jẹ̀ máa gbẹ bẹ́ẹ̀ ni tó bá lọ náà tó bá ti gbàdúrà pé olúwa darí lọ síjọ ọlọ́run tòótọ́ tó pé tó ṣòro ó dá mọ̀ ni hmm. ṣùgbọ́n nípa ìpinnu láti inú ilé ẹ̀mí kristi yóò darí rẹ̀ ìyẹn àkọ́kọ́ tó bá tún wá débẹ̀ àwọn nǹkan tí wọ́n bá ń ṣe ẹ̀mí tó wà nù rẹ̀ àwọn sọ pé n tó ń ṣe yí o wọ́n ń pin náà ni o. Hmm. kì í ṣe ti kristi o ọ̀rọ̀ tó bá ń jáde àwọn ẹ̀kọ́ tí wọ́n bá ń kọ́ àwọn kan tí wọ́n bá wí kó tó pé ọ̀sẹ̀ méjì sí mẹ́ta hàn pé bóyá ibi tó ń wá o ibi tó dára tàbí ibi tí kò dára ṣùgbọ́n láìsí ẹ̀mí Kristi bá wà nú èèyàn èèyàn lè mọ iṣẹ́ ń ṣe nínú níta. Ọlọ́run olóore ọ̀fẹ́ hmm. Oore ọ̀fẹ́ ṣá. Ní ìgbẹ́kẹ̀lé mi. Ẹ bá ń parí ẹ má jẹ oh, ohun tí mo fi gbé. Jésù kù fún aráyé. Ó kú fún èmi pẹ̀lú. Kí ni nǹkan tá a tún fẹ́ tí Jésù ò ti ṣe? Kí ni nǹkan tá a fẹ́ tá a rò pé kò ní ṣe fún wa? Èèyàn Ọlọ́run tọ́lọ́run pè tọ́lọ́run ń lò mo sọ ṣáájú pé Ọlọ́run ò tí ì pè mí bóyá lọ́la. àjọ ń ṣe ni. wọ́n sọ fún wa wípé tá a bá ti kọ ẹ̀ṣẹ̀ wa sílẹ̀ lótìtọ́ àti lódodo lábẹ́ bó ti wù kó rí gbogbo nǹkan tó kù tá a fẹ́ bíbélì náà sọ ó ní ẹ kọ́kọ́ wá ìjọba ọlọ́run náà ó ní gbogbo nǹkan tó kù collective time lọ́lọ́run ló ó ní gbogbo nǹkan tó kù ó ní àfikún ló máa jẹ fún wa kí ni nǹkan tọ́lọ́run ò lè ṣe àpátáyára yẹ wò èmi ti tọ́ jésù òmọdé mu ah mo tọ́ wò mo mọ Jésù pé kò sí nǹkan tọ́lọ́run ò lè ṣe mo mọ̀ pé mo lẹ́lẹ́rìí kò sí nǹkan tọ́lọ́run ò lè ṣe ọlọ́run lórí ọ̀fẹ́ ni kí lọ́lọ́ ẹ wo obìnrin yẹn Jésù ò gba nǹkan kan lọ́wọ́ ẹ̀ lẹ́yìn ìgbà tí Jésù gan tún fi tó túmọ̀ pé àṣẹ máa jáde lára òun Jésù sọ pé lọ mú nǹkan kan wá olórí ẹ wo orí ọ̀fẹ́ yẹn bó ṣe tó obìnrin oníṣọ ẹ̀jọ́ ọdún méjìlá kéèyàn tiẹ̀ máa ṣe nǹkan oṣù ọjọ́ kọ̀ọ̀kan ṣẹ́rí tí inú rírun táwọn wí tó bá dé wàá mọ̀ pé Jésù ò pé méjì ká tó wá sọ pé odidi ọdún méjìlá ó dẹ̀ gbàṣẹ ìwòsàn yẹn lọ́gán lójijì láì ní ìdíyelé ó ní ẹ wá sọ̀rọ̀ gbogbo ẹ̀yin tó ń ṣiṣẹ́ tó ń jíṣẹ́ ó ní àjàgà mi fún yín ó ní ẹrù mi rọrùn ó ní ẹ láì ní ìdíyelé kí lọlọ́run ò lè ṣe bàbá wa ṣó ní nǹkan tẹ́ fẹ́ fi kún àbí àyọkúrò. àti ìpa ilé ìtàn bá lò. ó yá ẹja tẹ̀síwájú lábẹ́ àkókò kúkúrú yìí. nígbà tí ó gbúròó Jésù mhm. ó wá sẹ́yìn mhm. rẹ láàrin ọ̀pọ̀ ènìyàn mm-hmm. ó fọwọ́ kan aṣọ rẹ̀ mm-hmm. nítorí ó wípé mm-hmm. mo bá lè fi ọwọ́ mi kan aṣọ rẹ̀ ara mi yóò dá lọ́gán ni ìsun ẹ̀jẹ̀ rẹ̀ sì gbẹ. lọ́gán ní ìsun yẹn gbẹ pé ó ti pinnu pé lè fọwọ́ kẹtí aṣọ rẹ̀ ara yóò lọ́gán ìsun ẹ̀jẹ̀ yẹn gbẹ ogun ayé rẹ̀ gbẹ tó ń ayé rẹ̀ gbẹ mo ní wàhálà ayé rẹ̀ gbẹ ìwọ náà ti ń rè pé ah màá bá jésù pàdé jésù yóò sì bẹ ẹ pàdé ẹ parí ẹ parí èso. nítorí ó wí pé òkè lọ́gán ni ìsàn ìjẹrẹ sì gbẹ mhm. òun sì mọ̀ lára rẹ̀ pé mhm. a mọ̀ òun lára dá nínú àrùn náà mhm. lọ́gán mm. jésù ti mọ̀ nínú ara rẹ̀ pé àṣẹ ti ara òun jáde ó yí padà láàrin ọ̀pọ̀ ènìyàn ó sì wí pé mm. ta ló fi ọwọ́ kàn mí lé aṣọ àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ wí fún pé mm ìwọ rí bí ìjọ ènìyàn ti ń ha ọ ní ààyè àwọn olùwòran pọ̀ bẹ́ẹ̀ni ṣùgbọ́n tó fẹ́ gba ìyanu ò pọ̀ una hmm. tó máa gba ìyanu olayó ká àmọ́ wọn. àmín ìwọ sì wí pé hmm. ta ló fi ọwọ́ tọ́ mi hmm. ó sì wò yíká láàrin ẹni tí ó ṣe nǹkan yìí ṣùgbọ́n obìnrin náà ní ìbẹ̀rù àti ìwárìrì bí ó ti mọ ohun tí a ṣe lára òun ó wá ó sì wólẹ̀ níwájú rẹ̀ ó sì sọ gbogbo òtítọ́ fún un mhm. ó sì wí fún un pé ọmọ obìnrin ìgbàgbọ́ rẹ mú ọ láradá máa lọ ní àlàáfíà kí ìwọ kí ó sì san nínú àrùn rẹ. àṣejáde hmm. pé kó mọ lọ ní àlàáfíà bí tí wọn náà wà lé ní wàá lọ ní àlàáfíà ah, nítorí pé kí ni o ti wá sọ́dọ̀ ọmọ aládé àlàáfíà jésù ni ọmọ aládé àlàáfíà nígbà tó o ti wá sí ọ̀dọ̀ rẹ̀ pẹ̀lú ìpinnu ọkàn ìwọ náà wà lọ ní àlàáfíà mi ò fẹ́ mọ nǹkan tí ó dì ẹ́ mi ò fẹ́ mọ ọwọ́ tó fi ẹ́ sínú ìdè ṣùgbọ́n bí ó láti mẹsẹ́ mẹsìn bẹ àlàáfíà ọlọ́run yóò bẹ ayé yẹ rẹ wò yóò bẹ ilé rẹ wò mọ gbàgbé àwọn ìbéèrè tí wọ́n béèrè yìí pé bó o la ṣe lè mọ ilé ìjọsìn tòótọ́ hmm. mo tún pàṣẹ pé láì jẹ́ pé ògangan bá ní ẹ̀mí ọlọ́run alààyè nínú rẹ o lè mọ o tó ń bá wá irọ́ wàá rí irọ́ tó bá sì ń wá òtítọ́ wàá rí òtítọ́ wọ́n gbàdá pé ẹ̀mí tó ń wá òtítọ́ tó sì ń pàdé òtítọ́ ọlọ́run là yóò fi dá wa lọ́lá ọlọ́run yóò fi dá wa lọ́lá ń tẹ̀síwájú wa á rí i pé gbogbo tóbìnrin fẹ́ ṣe wọ́n dá dúró kí nìkan tá a dá dúró ní ayé tiwọn náà ọwọ́ òun ló tiẹ̀ ń dá wọn dúró ní ìkan rere hmm. gbogbo àdúrà pé ọwọ́ tó ń dá nǹkan ibi dúró lẹ́nu olúwa yóò ṣe ìdájọ́ wọn ẹ ká sáré wo inú ìwé sakaraya mo fẹ́ ká gbàdúrà níbẹ̀ yẹn ní kúkúrú ìwé ìwòlé sakaraya orí ìkẹrin sakaraya orí ìkẹrin orí ìkẹrin ẹsẹ̀ ìkẹjọ àti ẹsẹ̀ ìkẹsàn-án ọ̀rọ̀ kan jáde níbẹ̀ yẹn ní ẹsẹ̀ kọjọ yẹn ó ní sakaraya ìwọ ṣerú abẹ́ni ó ní ọwọ́ rẹ tí ó pilẹ̀ eléyìí ni yóò parí rẹ̀ ọ̀rọ̀ tó wà ń bẹ nìyẹn mi ò mọ nǹkan tó ti bẹ̀rẹ̀ ṣùgbọ́n táwọn kan dá dúró pé ò ègún bẹ̀rẹ̀ mọ́ parí ẹlòmíì àfọmọsílẹ̀ ìwé kò ní ọmọ yìí lè parí ilé ìwé rẹ̀ ẹlòmíì òun gan ló máa dúró ló máa jẹ́ kó ọmọ dúró nígbà tí àpò rẹ̀ bá dúró ilé ìwé ọmọ máa dúró ogun bẹ̀rẹ̀ mọ́ parí ó ṣẹnu ayé wa lé nìyí àṣẹjáde sí sẹnu pé ọwọ́ rẹ tó bẹ̀rẹ̀ ilé yìí o ni ó parí rẹ̀ ẹlòmíì kan ralẹ̀ ní gbẹ̀yìngbẹ̀yìn òkú ẹ̀ náà máa gbé lọ síbẹ̀ hmm. kò sí ní ètò ọlọ́run ètò àwọn ẹni bí ni wọ́n ní gbogbo iṣẹ́ ẹni bí ló di wa ọlọ́run sọ di asán arúgbójọ ó sọ di asán kí ni nǹkan tó o ti bẹ̀rẹ̀ èmi náà wàá sọ lẹ́yìn pé gbogbo retí tí ọwọ́ rẹ ti bẹ̀rẹ̀ wàá ṣe àṣeparí rẹ̀. àmín jésù ó yá bàbá wa ní kíákíá ẹ bá mi sọ orúkọ yín ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yín tí wọ́n lè pè yín sí ó yá. ní ẹ̀kúnrẹ́rẹ́ lẹ́ẹ̀kan sí orúkọ mi ni olùṣọ́ àgùntàn ìránṣẹ́ ọlọ́run ìmàlẹ́ abíọ́dún oyeyẹmí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ ni eo eight o oh three oh three three three three nine five eight nine five eight six seven eight six seven eight lẹ́ẹ̀kan sí. zero eight zero zero eight zero three three three three nine five eight nine five eight six seven eight six seven eight. so màá máa sọ wípé ó jàbọ̀ lórí ètò Ògo Ìgbàlà lẹ́nìí amọ́kọ́ tó di pé mo lọ ẹ má gbàgbé orúkọ tèmi ní Fowóṣadé Adéfẹ̀nwá wòlíì nìyí ni. Fowóṣadé, ajíire ní ní akọrin ẹ̀mí níní tó wù yín pé ẹ̀yin náà fẹ́ di ìdánimọ̀ ẹ fẹ́ ká gbé yín sórí gbogbo ẹ̀rọ ayélujára wa káàkiri lórí iléeṣẹ́ Orísun ẹ pè mí èmi náà ni màá gbé ọmọdé ni mo jẹ́ níwájú yín zero seven zero three six two two one four eight four zero seven zero three six two two one four eight four lẹ́ẹ̀kan sí zero seven zero three six two two one four eight four lórúkọ Jésù Kristi lọ́sẹ̀ tó ń bọ̀ ẹ̀yin ni màá bá èmi náà lè máa máa rí a ò ní fojú sunkún ara wa ó dàbọ̀ ó dìgbà kan ó dọ̀sẹ̀ tó ń bọ̀.